السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أداك فلان عليكم كي الله أوري أجين جيتان الله كما با النبوة محمد صلى الله عليه وسلم إليني تو التوحيد èyí tí àwọn jama masasu fatima ní òpó màálù ní ìlú lọrin tí wọ́n so nígbọ̀wọ́ rẹ̀ abiọlọ́wọ́n ọba ọba àlékè ọlá kí ó bá wa san wọ́n ní ẹ̀san dáadáa kókọ́rọ̀ tí a ń bá lọ òun náà ni nawaqidul islam àwọn nǹkan tí ó lè ba islam yàn jẹ́ àwa ní kí a tún máa ṣàlàyé léyìí agbọ́rọ̀ jẹ́ agbọ́rọ̀ sàlàyé fúnra wa kí ni àwọn nǹkan tí ó mú yẹn Islam kí ni àwọn nǹkan tó sọ̀yàn di mùsùlùmí lọ́dọ̀ Ọlọ́run ọba èyí tó já jù òun ni kárípa jẹ́ mùsùlùmí lọ́dọ̀ Ọlọ́run ọba kọ́dà báwọn Yorùbá rí wagẹ́ bí mùsùlùmí láwùjọ àmọ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ó tẹ́ wọn lọ́rùn káwọn mùsùlùmí máa fi islam rinlẹ̀ fún wọn kọ́dà bá jẹ́ pé lọ́dọ̀ ọlọ́run ọba wọn kọ́ wọn ò kí ṣe mùsùlùmí kókó ọ̀rọ̀ yìí pàtàkì púpọ̀ kọ́lọ́run ọba kọ́mọ́síwá ní adọ́run mòótọ́ ọlọ́mọdé àṣàṣe dànù ọlá ìjẹ́ kan ọlọ́run ọba nínú àwọn nǹkan tó mú yẹn wọnú islam la ilaha illallah wa anna muhammadan rasulullah láàfin ma ń sọ fún eléyìí ẹni tó wá fẹ́ wọnú Islam láàfin ní ó wí a wá sàlàyé àwọn àtúmọ̀ rẹ̀ àwọn kan tó kó sínú ẹ̀ fún gbólóhùn an la ilaha illallah ìjẹ́rìí kókò sí ọba aka ọba ó láwọn májẹ̀mú àti sàlàyé àwọn májẹ̀mú tiẹ̀ ó wá kú muhammadu muhammad ó dìgbà tàbá gba ànẹ́bì lójì sí ọlọ́run ká tó lè jẹ́ mùsùlùmí ìwà wú ilẹ́nu báyìí pé mo gba ànẹ́bì lójì sẹ́ kò sọ èdè mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ọba àìmọye àwọn tó já sí pé lójú ayé ànẹ́bì náà àwọn náà ń wú ilẹ́nu páwọn gba ànẹ́bì ní sí ọlọ́run ọba nígbà tí wọ́n sì kú kọ́dà wọ́n kú lẹ́ni tí ń kírun pẹ̀lú ànẹ́bì ni wọ́n kú lẹ́ni tí ń sin ànẹ́bì lọ sójú ogun

èyí ò tí sọ̀yàn di mùsùlùmí àti kó jẹ́ pé ẹni ìbẹ̀ náà ẹrú ẹni bẹ́ẹ̀ kó tún rẹ̀ bí kó mójútó ẹ̀sìn rẹ̀ dáadáa àwọn májẹ̀mú tó jẹ́ pé a rí lára mùsùlùmí táàfi gbà pé mùsùlùmí yìí ó gbà nẹ́bí lójúsí ọlọ́run mẹ́rin ni alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ta'atuhu fima amara àṣẹ táà nẹ́bí bá ẹni yẹn gbọ́dọ̀ máa tẹ̀lé àṣẹ ànẹ́bùwà Muhammad alákọ̀ọ́kọ́ nu báni bá ti ń pàṣẹ fún wọn pé sí nǹkan báyìí sí nǹkan báyìí kọ́ sì máa ṣe é ẹlẹ́ẹ̀kejì òun náà ní tasdiquhu fima akhbara gbogbo nǹkan tá ànẹ́bì sallallahu alayhi wa sallam ń fún wa ní ìróǹpa rẹ̀ àbí ká nígbàgbọ́ pẹ̀lú nǹkan náà ẹlẹ́ẹ̀kẹta tarku ma nahanihu aw zajara gbogbo ń tàà nẹ́bí aláàbọ̀rọ̀ sí kájínà sí àfi kájínà sí o ẹlẹ́ẹ̀kẹrin wala yu'badullahu illa bima shara'a ìwà gbọ́rọ̀ sí ìjọsìn kan fọ́lọ́n àyàfi pẹ̀lú àlàyé ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam àwọn kan

nǹkan tí ò jẹ́ fardé sọ́nà yẹn mẹ́ bẹ́ẹ̀ náà láti rí súnà níbi sallallahu alaihi wasallam in bẹ́nu súnà níbi sallallahu alaihi wasallam in ta gbà lóò pẹ̀lú súnà níbi yíyà yìí òun náà ni hadithu rẹ̀ ọ̀rọ̀ tó sọ in bẹ́nu ọ̀rọ̀ tá èyí tó bá jẹ́ ọ̀ràn yà tá níbi bá pa wá nínú ọ̀rọ̀ rẹ̀ dandan ni ká tẹ̀lé kì tó bá wù nítorí pé ọlọ́run ọba ọba lékẹ́ ọlá oǹgán fi ń rinlẹ̀ nínú Al-Qur'ani Karim láwọn ààyè tó pọ̀ pé dandan ni kátà láti anẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam alimam Ahmad rahimahullahu ta'ala ìkánnu àwọn àgbàfà ni kí ni Muhammadu sọ alimam Muhammad rahimahullahu ta'ala òun sọ fún wa pé nazartu mushaf olóhun wo Al-Qur'ani dáadáa yékéyéké fawajadtu fihi Ọlọ́hun wá rí nínú alukuhani karim wujuba ta'ati nabiyyi sallallahu alaihi wasallam pé dandan kí yóò tẹ̀ láti ànẹ́bùwa muhammad fi thalathi wa thalathina ọ̀dọ̀ ní ọ̀nà 33 aya 33 òun lẹ́rìnú alukuhani karim táyà náà ń tọ́ka sí pé dandan ni fún wa kátẹ̀lẹ́yà sí ànẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam Ah, ah, sọ fún wa pé àti pé gbogbo ọ̀tá nígbà sọ̀rọ̀ rányà ṣẹpá ti yan àmọ́ afẹ́ká mọ̀ pé ń bẹ́ ń bẹ́ èyí tó bá jọ́ràn àyàn bó láti rámọ̀ èyí tó jọ́ràn àyàn ń bẹ̀ èyí tó bá wá lọ́dọ̀ àwọn àfá tó wá amuru àwọn ọ̀nà tá a máa fi mọ̀ pé bí wọ́n ti sọ̀rọ̀ yìí wọ́n pààyàn láti Muhammad sallallahu alaihi wasallam níjọ́ tó nàbà ti ń pààrọ̀ láti káṣí kankan nù ìbádà àwọn ayé awakọ̀ nù tí ń sọ fún àpé dandan ní kátẹ̀ láti ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam nínú rẹ̀ tẹbálọ́wọ́ ní sọ́tọ̀ al-hazab annabi sallallahu alaihi wasallam in sọ fún kan náà sọ̀habíyà ẹ̀dánpẹ̀ ní Zainab bintu Jash annabi ní kó fẹ́ Zaidu bin Haritha tani Zaidu tani Zainab Zaidu ẹrú ni ẹrú ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam àmọ́ ti dọmọlúàbí ẹ̀ Zainab ti ẹ̀ ìdílé ńláńlá ló ti jáde ń lu Mákà anábì wá ní kó fẹ́ ah, Zainabu lòun ò fẹ́ anábì pálásẹ̀ kó fẹ́ nípa ẹsẹ̀ kan náà lọ́lọ́n sọ́yà Kùránì kalẹ̀ ó ní ma kana li mu'min wala mu'mina idha qada Allahu wa rasuluhu amra olúwa ní ma kana lil mu'min wala mu'mina kò tọ́ sí ẹnìkan tí bá pẹ̀rẹ̀ mu'mini àbí mu'mina lọ́kùnrin àbóbìnrin ni idha qada Allahu wa rasuluhu amra nígbà tí Ọlọ́run Ọba àtànábì tó bá ti pàṣẹ kan kò tọ́ sí ẹni bẹ́ẹ̀ kó wá sẹ́sà níbi àṣẹ tọ́lọ́run pa àbí kó ẹni bá sí ọlọ́run àbó sí anábì olúwa ní fàkọ́dì dọ́là dọ̀láàlá mubina irú ẹni yẹn ó ti sọnù nísọ̀n tó fojú hàn àyà kanu inú àyà tá ń sàlàyé pẹ̀lú ògùn ọlọ́run àádùn mi báyìí tó bá di ní ọjọ́ mẹ́jọ a máa tẹ̀síwájú lórí ibi tá a dó yìí àgẹ́bà ti máa ń sọ ètò yìí ẹ̀dá kan ó nídìí olúgbọ̀wọ́ kátẹ̀ sún díẹ̀ bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ayé ó lè gbára dáadáa ṣẹ̀dá tó lẹ́sọ́fẹ́ sí ìrànlọ́wọ́ fún ètò yìí àbúfẹ́ béèrè béèrè àbúfẹ́gbà àmọ́ràn ẹjí ká pè wá sí nọ́mbà yìí 07035720986 lẹ́ẹ̀kan sí 07035720986 èmi lọ́mọ ya inú islam ali usmanu bawa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh